كل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أنا صفون ولو أتريكات الجفون على محمد يلو أسوان وطلعت يبقى tí a ti jẹ tí a tọrọ kọlọmọ bá ní wa Muhammad kọlọmọ bá wo ní ọsàhárà tó wà náà ní ní àpapọ̀ a tó fi àsìkò ìkíra wa pé àtúwò palẹ̀ mọ́ ọdún ìdè àdìhà kọlọmọ sàánù àtàrà tó bó ti bá àdìhà láyé olùkàfẹ́ ìdùnnú àti ayọ̀ ṣe kọlọmọ sì jẹ kí wọ́n sọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́dún ní ayé ní èmi láti máa ṣe àgbéyẹ̀wò nínú tíra مقدمة رسالة ابن أبي زيد القيرواني رحمه الله تعالى àwọn àlàyé tá a ṣe gbẹ̀yìn ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn àtọ̀rọ̀ àlùmíìfàn òṣùwọ̀n tó fi wọn iṣẹ́ àrùn náà lókè ní ọ̀rọ̀ náà pé ó wọn ẹni tó ṣe kí ni tó ṣiṣẹ́ náà wíwọ òṣùwọ̀n tó yẹ kó súnwọ̀n kán dáadáa àmì tó yẹ iṣẹ́ rí kí yẹn wù wá rí. bákan náà àtúnṣọ̀rọ̀ alhawd odò tó lọ́n pèsè ilé fámẹ́lì àti fún aláwọn ọ̀rọ̀ mi odò yìí tí yẹn bá fẹ́ rí jẹ́rìí ní ìfẹ́ oṣù kankan tí ẹ bá ń lọ sí tí ẹ bá tó yá ìjọ òní tó yẹ ní oṣù kan àwọn kọ́ọ̀pù tó wà ń bẹ oṣù bíbí nǹkan àwọn ìràwọ̀ tó wà ń sọ́mọ̀ odò omi wá fún fún ju ara lọ ó sì dùn ju omi lọ ẹni tó bá tó wá mú ń bẹ̀ kò ní í jẹun gbẹ́mọ́ láíláí a ní gbogbo mùsùlùmí kọ́ ni ó mu ẹ̀kan wà tí wọ́n lè padà pẹ̀lú ìjọkan yìí tó bá béèrè lọ kírétọ́ lé wọn padà wọ́n ní àwẹ̀ àmẹ́bí nígbà tó rọ tán àti yí nǹkan padà ní ẹ̀sìn. bákan náà a sọ̀rọ̀ pa àṣírọ́ nínú tá a ti sọ kọjá lẹ́nu àṣírọ́ òun náà ni afárá kan bíríìjì kan ó yẹ pé ó mójú abẹ lọ ó sì fẹlẹ ju irun orí lọ. àwọn èèyàn àwọn gbàgbé kọjá ló di wọn iṣẹ́ rẹ̀ tẹ́ bá ṣe. a ní àwọn tí wọ́n là kúrò níbẹ̀ tí wọ́n ní gbábọ́ tí wọ́n ó yà afárá ẹ̀ tó dá líla àwọn náà ó fèrè síra wọn bí iṣẹ́ yẹn bá lè ṣe sí ní ẹ̀mí sí làṣẹ. gbogbo àwọn eléyìí láti ṣàlàyé wọn síwájú fún wa. ètò àmọ́ tí tẹ̀síwájú lónìí ó ní ọ̀rọ̀ tó tún ní pàtàkì pẹ́pẹ́ ìjẹ́ ìsìlámù wa ó rọ̀ mọ́ ìjẹ́ mùsùlùmí wa ó dúró lórí ẹ̀. bàbá ní wàhánà ìmánì ìmánì ìmánì ìmánì ọ̀rọ̀ lè ṣe kọ́ọ̀lù bí lè fáàrí níta àfẹnusọ ni níta àfẹnusọ jáde nítorí ajẹ́ mọ̀ nìyí omi kí lòun kóra tó yẹ bá ṣe mọ̀ nìyí tẹ́lẹ̀ tó bá gba Islam ní ojú ọ̀pọ̀ sọ́tà kọ́mọ̀ ni yóò fẹ́ni sọ. ìgbàgbọ́ àá fẹ́nu sọ. So nínú ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta yìí náà sì lórí sí ìgbà yìí torí pé èèyàn ní jẹ́ mùmìnì kó mọ̀ pẹ̀lú ẹ̀ ní mùmìnì. wọ́n ikhlasu bil qalb iṣẹ́ rí tí ó tún wá wà lọ́tọ̀ lórí ìgbàgbọ́ yẹn. torí pé téèyàn bá ṣe tàkọ́kọ́ yẹn tó fẹnu sọ pé ah, olùgbàgbọ́ lè mí lẹ́sìn tí nǹkan mi bá wà lọ́kàn rẹ̀ ó ti dèkẹ́ náà mú náà ṣùtù tọ́ka ilé wa lágbára àtúntò sọ̀rọ̀ tó la ọ̀tọ̀ kálukú. àwọn ẹ̀mí náà wọ́n pẹ́ ń wùn mí ní pé nǹkan mi ló wà lókàn mi. ọlọ́run ní àmì ẹ̀ náà sí wọ́n yà kú lọ àmọ̀ náà láyé àbìlẹ̀ òun àáké àmọ́ ọ̀hún ìmọ̀ mi ni àwọn kan nínú àwọn èèyàn. wọ́n mọ̀ sọ pé agbàgbọ́ olùgbàgbọ́ làwọn náà agbọ́ ọlọ́run bá gbọ́ kódà àgbà kọjọ́ gbéjà nìkìyà náà gbé ọlọ́run á bá ìgbàgbọ́ ọmọ yẹn dànù. ayọ̀ ìdí ya pé ní kẹnu lè dùn sọ kí nǹkan mi sì wà nínú ọkàn. ìyẹn náà ní kálukú àná gbọdọ̀ mọ ìfàsì ọkàn rẹ̀ ó sì ti ń sọ nínú ìsí ó rà ìmọ̀mọ́ tó wà nínú ọkàn mi. torí pé tí o bá ti ń sọ kàn bẹ́ẹ̀ tó sọ nínú yẹn kò wúlò ẹni pé àwọn táwọn sọ̀rọ̀ ọlọ́run bá gbàgbọ́ wọn dànù ọlọ́run wà máa ń bìmọ́mìnì ìfẹ́sọ̀yọ̀ orílẹ̀ rẹ̀. Níwúrẹ́ fi ní problem, yukhadi'una Allaha alladhina amanu ìfẹ́ ń sọ jáde yẹn, wọ́n fi ń di sí fún ọlọ́run. Àtàwọn ọmọ mi nínú ẹnu tó ń sọ yẹn. Wa ma yakhda'una illa anfusahum wọn wá jù fífọ́ ní gẹ́gẹ́ wọn àti ẹnìkẹta jù jù ara wọn lọ àwọn ayé akadàwọ́dà ilẹ̀ amúsáwọn àwọn ayé ṣùgbọ́n ṣùgbọ́n wọn mọ̀ ìwà ni pọ́blẹ́mù wọn wà sí ìpolú ibi ìhìn ọ̀rọ̀ àìpé wọn sọ pàrọ̀ nígbà gbẹlẹ̀ ni ṣùgbọ́n kí ló wà nínú ọkàn wọn àárẹ̀ àìsàn kò sí ìfìlásù alkọ́líbi ìgbàgbọ́tán lẹ́nu nìkan náà kan sọ ní àánú gbọ́dọ̀ kí èsì ra wa báwa ń pẹ́ olùgbàgbọ́ ni wa ṣé n tó à ń sọ lẹ́nu yẹn tó ráì mọ̀mọ́ tó wà ní ìlú ọ̀kan wa. torí pé tẹ̀lé òtí ìtú olùgbàgbọ́ ni ẹ tó sọ bẹ́ẹ̀ gbogbo rẹ̀ wà lọ́kẹ̀ kó olùgbàgbọ́ ni ọgbọ́n tó máa dá pé káwa láwọn aláṣẹ ń báyé àìgbọ́n lẹ́wọ́n pò àwọn aláṣẹ ṣe títí wọn náà wá dání àbíkọ́ ọmọ dá pé èrò ni kí n yà sí nínú rẹ̀ tọ́wọ́ sí ìfẹ́ ló sọ pé mùmí ní ni ẹ́ mọ́rọ́d àìsàn nifak ó ti wá ní ọkàn rẹ̀ ní ẹ́ tó ayé pé tábà fẹnu sọ kíkẹ́ gbọ́dọ̀ jù kó sínú kí ni ọkàn wa wà á mẹ́lú gbèlìjà wa rẹ̀ àwọn àmọ́ fi ara ṣiṣẹ́ ìgbàgbọ́ ta ní ìtorí yìí nínú gbàgbọ́ wà ámánú bẹ̀jàwárẹ̀ tó kó iṣẹ́ nínú gbàgbọ́ ni yẹlẹ́ fi ráwọn nínú sọ́lá wọn àlìmán kọlu wà ámánú wà ní yàtọ̀ pẹ̀pẹ́ ọ̀rọ̀ sáfẹ́ lẹ́nu ni láti ìtẹ́tọ̀ wà ní yàtọ̀ tó sì wà nínú ọkàn wa. mẹ́tẹ̀ẹ̀ta ìgbọ̀rọ̀ sí ẹ̀yẹ nígbàgbọ́ wà nínú ọkàn yìí àwọn ọ̀la ọkàn rẹ̀ tó sì fẹnu sọ àbí inú kùtì èdè ládé tí ó fi pé tí ó fi jẹ́ olùgbàgbọ́ yóò mọ̀ ṣiṣẹ́ àwa ní olùgbàgbọ́ ní àwárí ọkọ̀ kí ni ọ̀gbàwẹ̀ rí ọ̀sẹ̀ kẹ́kẹ́ ní iṣẹ́ olórí àwò irú ìgbàgbọ́ lẹ́nu yẹn nítorí pé kò fi ìgbàgbọ́ ìṣiṣẹ́ iṣẹ́ dẹ̀ ní nínú ìgbàgbọ́ rẹ̀. bákan náà yẹ sí dú بزيادة الأعمال إذا جاءت مؤلف إما إنكريس ní ìbá ti ṣiṣẹ́ dáadáa sí bí ìbá ti ṣiṣẹ́ dáadáa ìgbàgbọ́ ló mọ ìgbésí lẹ́yìn ní àkídà tó fẹsẹ̀ nílẹ̀ pé ìgbàgbọ́ a máa lékún nígbà táwa bí ṣiṣẹ́ ẹni tí ń ṣe àwọn iṣẹ́ ẹ̀sìn tó sì mú wá lórí ìgbàgbọ́ tó ní ìgbàgbọ́ ló mọ̀ lékún ẹ lè fi wé olùsìn lọ́hùn ẹ lè fi olùsìn lọ́hùn kí wọ́n á nílé kí ìgbàgbọ́ lékún àmọ́ ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìrántí ọlọ́run ìmọ̀ kírun dédé ìmọ̀ alukur'an ìmọ̀ ìṣàdúrà ìmọ̀ tọrẹ ìmọ̀ yẹn náà fìlà àtàwọn ẹ̀ṣẹ̀ olóore yìí ìmọ̀ wárí nínú tí wọ́n jẹ́ kí wọ́n gbàgbọ́ lé fún yìí wàyà ń kú síbi náà ṣe ha bákan náà ìgbàgbọ́ àwọn reduce bí náà ṣe ha nígbà tí iṣẹ́ yẹn náà bá ń reduce ẹni tí mo sí tí ń jalè tí ń ta tẹ́tẹ́ tí ń gbé yẹn gbọ́ gbogbo tí ń pààyàn lẹ́kún ṣe yahoo ẹ lè fi wẹ́n tó dúró dédé ìwé òmìnir kan náà ni wọ́n òmìnir wọ́n jọra wọn lọ tí ẹni ẹlẹ́sẹ̀ yẹn àbúrò bá tẹ̀ sí ìdí kèfèrí ẹ lè gbé pípọ̀ òmìnir tó ga àwọn ọba alẹ́ yorùbá gan mi lé láti ẹjọ́ àbí ẹgbẹ́ tó bá dúró nínú ẹ̀sìn kí ló máa ń pè é mùsùlùmí gidi kan ló lò yìí tó wá ṣe bá labalẹ̀ wọ́n ní mùsùlùmí kí ni ọlọ́bẹ̀ yọ àwọn tó sọ tí wọ́n tọ́jú sáfù kan náà ó ti jàǹbá nìyẹn lọ́rọ̀ ayé gan jàǹbá nì ẹnìkan ṣiṣẹ́ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ní gbòòrò sí ń gba promotion ẹnìkan wàá ṣiṣẹ́ àbí òkú olẹ́wù tó wà lájọ ìdúró tó wà lóko ó tún wọ̀ ọ̀daràn ẹ̀ tún gbé ni wọ́n tún jára ń tẹ̀ wálẹ̀ ni ọwá ní àwọn méjèèjì ipò kan náà ni wọ́n wà tó tó ọ̀rọ̀ yìí kọ́ra wọn lóṣìṣẹ́ ẹni wọn kọ́ra lóṣìṣẹ́ àmì ní senior staff àmì junior staff àbí. lórí ṣe kálukú ṣe oṣù ní promotion ṣe àtẹ̀tọ́ tó lójú kan ojú kan rẹ̀ kẹ́ ó tún lọ lẹ̀ sí ẹ̀rá ní bákan náà jọ bákan náà kan náà jọ. ìyẹn ló wà pé ẹlòmíì ó dé àyè ìmọ̀ nílùú mọ́sálàkì wọ́n ní alìmọ́nì kámìlì yóò dé pitch nínú gbàgbọ́ bí àwọn ànábì ọlọ́run bí àwọn sọ̀hábà àwọn ẹni rẹ̀ àbí ẹlòmíjẹ̀ ní ẹ́ mọ́tílápùlì ìmọ̀ẹ́nì ẹ́ ásùlùlì ìmọ̀ẹ́nì ìpínlẹ̀ rúùtù bí gbàgbọ́ ló wà fẹ́fẹ́ ní ìjọba lọ yẹ́ dẹ́ra yóò lè kíni yóò kó pátápátá lóde kìfò ní ẹ̀nìkára ń pitch ẹ̀nìkára ní nísàlẹ̀ pátápátá níbi rúùtù mẹ́ ọ̀rá ní kẹ̀kẹ́ náà ni wọ́n jọra wọn lọ bẹ́ẹ̀ ló ní ṣe rí nìyí pẹ̀lú ẹlòmíì rẹ̀ máa sẹ́nu kò bá lónìí tí mùsùlùmí ti mọ̀jà káfárà rẹ̀ sá ibi tó ti bá ẹ̀sẹ̀ náà dé irú yẹ ìgbàgbọ́ rẹ̀ ó di kú ìgbàgbọ́ rẹ̀ ó di kú torí kó ti rọ́ọ̀nù tó máa ń dín ìgbàgbọ́ ni ìyẹn lẹ́yìn mọ̀ ẹ̀ tánẹ́bí mọ̀ ẹ̀sọ́ náà rẹ̀ pé kàtẹ́ ìbáṣepá mínẹ́lì ìmọ̀ ẹ̀ alìbàṣà rátú mínẹ́lì ìmọ̀ ẹ̀ àlàyé nínú ìmọ̀ọ́nì kí ẹ máa ní tìjú kí ẹ máa ráyé sá ní ẹ̀ lèmọ́ọ̀nì la ìmọ̀ọ́nà lèmọ́ọ́lá àmọ́ọ́nà sọlá ẹni tó lámọ́ náà kò ní mọ́ni gbogbo ní gbogbo gbogbo nǹkan tí ẹ bá ní èèyàn ti ẹni kí ń tọ́ fún ìgbàgbọ́ rẹ̀ ẹ á gbọ́dọ̀ sọ pé láyé fún mi ìfá ní ṣé mẹ̀yẹ́ sí ní àwọn àmúmi ẹ̀yìn lẹ́nu kẹ́kọ́ mọ̀ ṣe sì lẹ́ lọ́wọ́ ó wá kọ́ra rẹ̀ ní kí ni àbúrò tó kù tó ní lẹ́nu yẹ kí wà látòrí àti lè sì lẹ́ lọ́wọ́ yẹn mo mi nínú ẹ̀ ní bọ̀dé bá lérò pé tó ẹ pé nígbàgbọ́ tó pé ni yóò pọ̀ díẹ̀ jésù ìyẹn pé iná ni ẹ bá pọ̀ bẹ́ẹ̀ pátápátá ń dáhùn bàbá tiẹ̀ pé ní ìṣòro. ولا يشرب الخمر حين يشربها أو مؤمن ẹ̀dẹ́nì kẹ́kọ́ gbé kú ọtí tí wájú tó máa mú sí láti kò ń kọ́ ẹ̀kọ́ ẹ̀ ní òmìnir bàlàyé sórí kò sáré àlẹ́mìtọ́ sáré kò náà ẹni tí ń jalè náà rẹ iṣẹ́ kí ni pé ìgbàgbọ́ àmọ́ ẹlẹ́kùn bìmọ́ra bíi àmàlì pẹ̀lú iṣẹ́ rí fàyà ń kó sún àdìmọ́lé dégò bìnàkì ha bí iṣẹ́ yẹn náà bá tó ń dégò. fàyàkùnù fi ànákùn tàbí àṣìyáàdà ayékèlú àgbọ̀ òdó gbégidì pẹ̀lú wọn lè fi kọ́ wọn lé wálé according to ẹni tó ní ìgbàgbọ́ yẹn bá ṣe ń ṣe. àgbàdo àlàyé wọnú àwọn fírọ́pù tẹ ní ìgbàgbé ìdínkù kìí sí ìlékún. a sì jura wa lọ lórí ìgbàgbọ́ a sì kí a jura wa lọ pé ìmánu àdúnà ìmánu àdínà ka ìmánu lìmọ̀láìka pé individual bá fẹ́ rí ìmánu àti ìmánu àwọn mọ̀lẹ́kà sáwà déédéé ni wọ́n wà pé ìmánu wa àti ìmánu mọ̀lẹ́kà sí bẹ́ẹ̀ ní ìṣẹ́lẹ̀ lẹ́yìn pé ìgbàgbọ́ àmọ́ ilé fún nípa ìrìn ẹgbẹ́rẹ̀ ìmẹ́rẹ̀ ma ìmẹ́rẹ̀ ọ̀sáàdà hún ìmẹ́rẹ̀ àti lẹ́gbẹ̀ẹ́ ẹni wà láyé kúrò kó ló ìmẹ́rẹ̀ kí ẹ máa wá fẹ́ sọ pé olùgbàgbọ́ ni mí kò tí ì fún ẹni láàbẹ̀ làámẹ́lì

ṣùgbọ́n nǹkan mí tó wà lọ́dọ̀ rẹ̀ kí ló ṣe tó bá dòwú oníran aláṣẹ tọjọ́ ló ń pàdé àbáwọn aláṣìṣe ẹjọ́ ń wọlé awo nítorí pé nínú àti iṣẹ́ tó bá wà ṣe tó bá ṣe kò sí ìpè ní tó wà lọ́kẹ̀ rẹ̀ ó lè gbé ó sì yàtọ̀ sí ìṣe ṣe oníwàlà mọ́ọ́lù tí ẹ bá lọ́kọ́ tó tàbí wà á mọ́ọ́lù tó fi ṣiṣẹ́ wà ní ìyàtọ̀ tó ti tó tó wá wà lọ́kàn rẹ̀ gbé bá ṣe kò sí tí ìpé o ilá àdúgbò wà fákọ̀tò sọ́nù àti tó bá súnmọ̀ àní ìgbàwọ́ tẹ́lẹ̀ níbi sọ́kà tó yàtọ̀ sí lánàá ìṣe ní ìṣe mú wa ẹ̀yìn mo nígbàgbọ́ ní ọ̀kẹ́ tó ní ìgbàgbọ́ ìṣe ẹ̀rẹ́ ni mo ní àwọn mùsùlùmí mi ilé àwọn wà ní ìkan wà àwọn gáúsù kan wà àwọn kútùkù kan wà àbí tí ẹ̀kọ́ náà kọjú ayé ìgbàgbọ́ náà sì ilé rí lẹ́tọ̀ọ́ bọ̀tẹ́ tó ní nígbàgbọ́ ní ibi lẹ́tọ̀ọ́ yẹn tó bá sún lè mí. ẹgbẹ́ ìgbàgbọ́ ọtí lọ bí ẹ̀ka mẹ́rin náà yóò wá gbó ẹ́ àfẹnusọ àṣìṣe sọ tó wà lọ́kàn wa fẹ́ àtẹnu àṣìṣe àtẹ̀kọ́ ó gbọ́dọ̀ wá bá ìlànà lórí ẹni tó bá nígbàgbọ́ sí gbàgbọ́ tó bá jẹ́ burúkú nínú ìsìlámù tó ní ẹ̀gbàgbọ́ wà nù kẹ́yìn. tó bá ti wá yàtọ̀ sí sáré lè mọ́ ان ìyẹn ní ìṣe dàgbà. وأنه لا يكفر أحد بذنب من أهل لا يكفر أو لا يكفر أحد لا يكفر أحد بذنب من أهل الكتاب ليس مني لا تصدق أنت جاء لي الكبلة مسلمين عن طريق الكبلة ولا مسلمين عن طريق الكبلة كنا níwọ̀n náà yẹ ojú máa ń kọjú sí wọn ní kí bọ́lá ibi tí sọ́ọ̀tì ń bá dojú kọ náà àbí àwọn aláwọ̀ ń kọ́ ẹ̀rọ mo forí balẹ̀ fún kí ni fún sàǹgbà mi níbo náà kọjú sí níbi tó bá lè kọjú kọ náà ẹni wọ ẹgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sí tó bá jẹ́ lẹ́sìn ẹgbẹ́ o tó bá jẹ́ lẹ́sìn. Nam torí pé mo mèrè àmúlò lágbègbè kìsìrí kan àti mọ̀mìnì ẹjọ́ lọ jalè. Ẹ̀sẹ̀ fi mọ̀mìnì tó tó ní kọ́sì mi. Kí láti mọ̀mìnì yẹn? Mọ̀mìnì lè láti ẹ̀sẹ̀ mùsùlùmí ẹlẹ́sẹ̀ lọ. Àyìnká lè kà fara rẹ̀ kèfèrè máa ń kọ́ tẹ́lẹ̀ ẹ̀rí tó wà lára jẹ́ ti gbòòlù lọ. sòyìn ló fa tẹ́lẹ̀ pé agbẹ́rẹ́ máa sọ́ọ̀sì sí mùsùlùmí ìsìnkú tá a mọ̀mọ́ yẹn àní gbà dànù àdìsẹ́ táyì àní gbé tó tó wọ̀nyí ní gidi mùsùlùmí tó ní mọ̀ dànù mùsùlùmí tó ní mọ̀ ta ẹ̀kẹ́ sí mọ̀ fagbó ẹ̀mí yẹn yìí bàbá tẹ̀ pé kékeré rí ọ̀yẹ́ ṣe mọ̀mí níbi ìdí. Náà, Harvard ló ti ṣẹ́ nínú àwọn ọ̀tá kalẹ̀. Ẹni àkọ́kọ́ yìí mọ́lẹ̀ lọ́dọ̀ Alẹ́sìnà Àlìjàmá. Táwa ní lọ́dọ̀ Alẹ́sìnà Àlìjàmá. Alẹ́sìnà ní mọ́lẹ̀ kẹyàtọ̀ ìtumọ̀ pé ní mọ́lẹ̀ tí Mùsùlùmí ti gbé wá. Yóò rárá nǹkan mẹ́ta. Àlẹ́ ìkọ́dọ̀ bẹ̀rẹ̀ kọ́lù àdìsọ́sẹ̀ tá a bá nígbàgbọ́ sí gbọdọ̀ ilé lásìkò láti sọ fún alikọ́lù bèbè sáni àti sọ́jáde wàhámánì olùgbàwárò àbí ìkẹ́kọ̀ọ́. ẹni mẹ́ta sáyà ń kò ní ìmẹ́lì شيخ عبد المحسن العباد حفظه الله تعالى فبشير الإسرائيل وما يا أن آية يخلي يمسك الجيوشين نقول إنما المؤمنون ọmọ mi gidi àlẹ́bí ẹ̀dá fẹ́kọ̀rọ̀ bá làwọn tó bá dá sọ ọlọ́run lọ́dún tó fi wájú láti kò ní ògbò ọkàn wọn gbì torí pé kíni wà lọ́kàn yẹn ìmọ̀ yìí tí o bá bí dàgbọ́ lọ́kàn yẹn tó bá ń dá sọ lọ́run tó bá ń ka ọ̀rọ̀ ọlọ́run kò ní kakùn tó ìmọ̀ ní ìkiri wà lọ́kàn yẹn tẹ́lẹ̀ wọn ń sọ̀rọ̀ gbàgbọ́ ní tó gbàgbọ́ tó wà lọ́kàn rẹ̀ nígbà tó ń fún jí àti wọ́n ìgbà tó lè yàtọ̀ àlè àyà rẹ̀ tó bá ka ọ̀rọ̀ ọlọ́run fún mi tó bá ka ọ̀rọ̀ ọlọ́run fún mi záàdàtìhù ìmọ̀ràn ìlú alọ́run ní ìgbàgbọ́ ìlànà ẹ̀kọ́ tó ìgbàgbọ́ alọ́run ní fún lára ń pín wọn nígbàgbọ́ fún ẹ̀ lọ́lọ́run sọ fún ẹ̀lú nígbà tó bá ń ka ọ̀rọ̀ ọlọ́run fún wa ẹ̀wọ̀n lókìdí ọlọ́run ń bára lọ. Àlẹ́bí náà yóò fi múnà sọ́lá àwọn ẹmọ ń kírun ti ṣẹ́ nìyẹn. Ẹkẹ́rẹ́ òun náà ṣe ẹmọ ń kírun. Ọ̀fíìrùn wa lọ́kẹ̀ ẹmọ. Nígbà fẹ́ra sọ̀rọ̀ yìí pẹ̀lú ìlú tọ́kẹ̀ nìkan la ní wọ́n wà. Lẹ́yìn ẹni mẹ́tẹ̀ẹ̀ta èyí tó sọ̀rọ̀ méjì ní àjọjọ àìlẹ́kọ̀ọ́ máa ṣe náà ẹ̀sìn wọ́n tọ̀mọ́ láti mọ àádọ́sẹ̀ ìwà tọ́nà lọ́jọ́ lọ ní tó kan àwa ní pé ìtọ́ ọ̀sọ̀ jáde àti iṣẹ́ iṣẹ́ wa lè wọ́n ní ògbújú. wàá fẹnu sọ wàá fi níṣẹ́ lọ́nà tó ní ògbú ní nígbà nàìjíríà ìpè mú ní ẹ̀sọ́ láti àwọn ẹni ọmọ ń kí wọn tàbí gbọ́ ọ̀sà tó lẹ́rìn ní ìsìkúlù nípa bá tó ní dúkìá wọn á mọ ẹni wọ́n máa náwó wọn ara tó gbàgbọ́ yìí ọlọ́wọ́n ní òlá ìka owó mú mi nínú akọ àwọn tá a sọ̀rọ̀ ọmọ yìí àwọn olójúlówó ìrìnnì àwọn olùdíjìnà àmọ̀mí ní omi tọ́lọ́wọ́ alọ́fẹ̀ẹ́lẹ̀ tó fẹ́ jáde tó tún bá ń ṣiṣẹ́ tọ́ àwọn ni mòmí ní ọlọ́ni akọ lódodo làwọn dára jẹ́ àtọ̀ ní ìdára bìbì dàrájà àti ìṣó wà tó ga fún ọlọ́dọ̀ ọlọ́ ọmọ ìṣòro tó ń parí ìṣẹ̀lẹ̀ náà. bákan náà alẹ́bàdà sọ́lá ó jẹ́ káwọn pé àwọn iṣẹ́ wa ní ìgbàgbọ́ alẹ́bìnrin alìmọ́ọ̀nù bídí ń wà sàbòrò àwọn bídí ń wà sí tó náà ṣọ̀rọ̀ àlẹ́ni sọ lọ àdéhùn kẹ̀kẹ́ ìgbàgbọ́ tẹ ẹ̀rí ẹ̀ tó ní bíráǹtì tó pọ̀ níbi ìlú ẹ̀kọ́ ní ó ní bíráǹtì bí seventy something ìbọn òní bí sixty something. فأفضلها من البراكة في الجلالة أقول لا إله إلا الله àgbọ̀ lọ́rùn bá tó nìkan láàmú ẹgbẹ́ tó fi lóde kò sí ìjọ tó fún mi lẹ́yìn rẹ̀. ológa àdúgbò bárakìtì wà àdúgbò ha èyí tó wà nítòtọ́ nísàlẹ̀ ó ní ìmọ̀ ọ̀tọ̀lọ̀ abá alìsọ̀rẹ̀ nǹkan tó lè fi yàn láburú kábùkù lójú ọ̀nà. nǹkan tó lè fi yàn láburú kábùkù lójú ọ̀nà nípa fẹ́rẹ́ kí nínú ẹ̀ka gbàgbọ́ nínú ẹ̀ka tí a ti ìṣe kí lànà bí wàá kàkún ara kí ló kàkún ara gbàgbọ́ wọ́n fọ́ gólẹ́ǹsì àbúkùtà kan wà lójú ọ̀nà àmẹ́nìkan ó yí àgbẹ̀dọ́gbẹ̀ ìwọ́ àbújọ gbogbo kó kẹ́lẹ́ wọ́n tẹ̀sẹ̀ bọ́ inú gbàgbọ́ nítorí pé iṣẹ́ wà ní gbàgbọ́ gbẹ̀mú nígbà tí ká mú ẹ̀gbìn kólé pààyàn lára tó lójú ọ̀nà bó ní irun tó wá jẹ́ kéyìn òun wá ní sínú ìgbàgbọ́ ṣíṣe tó lọ́wọ́ àwọn ọ̀tẹ̀ náà ní ní ọ̀tẹ̀ ní ìgbàgbọ́ ẹni àmì ẹni tí ò kírun àmì ẹni tí ò kírun tó dájẹ́ ló kírun lọ ṣíṣe tó lọ́wọ́ á lò ẹ́ àti ká mú ẹ̀kẹ́ ẹ̀gbẹ́ kó lójú ọ̀nà lára àgbàgbọ́ nígbà tí wọ́n wà ní ìgbàgbọ́ bó ní ó dàbí kálíkì jù ìwà tó nìyẹn o mo ṣe kí mi fi kí ẹni nígbà dáadáa kálíkì jù ṣé o bá ní ilẹ̀ tó ní ara àgbàgbọ́ lónìí. ara àgbàgbọ́ lónìí. ọ̀pọ̀lọpọ̀ ayé nínú àlùkòrá ní àbẹ̀ ọgbọ́n ní mọ̀sọ̀rọ̀ ìgbàgbọ́ ní mọ̀sọ̀ ìṣe ọlọ́ni ilẹ̀ tó ní àbọ̀lọ́wọ́ àmìlú. الصالحات وده كان يقول لها البارس أتقوم اللي تولوا في المسجد فهم لا يتعاملوا وعملوا إن يتعاملوا وعملوا الصالحات نصاب الكهف الذين الذين آمنوا وعملوا الصالحات كان إخلاهم جنات الفردوس نزلا نصاب البينة إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير أولئك هم خير البرية من صوت مريم إلا الذين آمنوا وعملوا الصالحات وجنوا وقولهم تعالى صلاة العصر إلا الذين آمنوا وعملوا الصالحات من الألغاء القرآن الكريم سوء الله يوسف من بعده عندما سمعت الشيء نعم أكل شيء من بعده pọ́ǹtì kejì ni pé alẹ́bí àkàdé àmán min an takuna da filafan fi musamman imani àwọn kan wá yọsẹ́ kó ní ìgbàgbọ́ wọ́n ní ogun ọ̀tọ́ bá fi yọsẹ́ kó ní ìgbàgbọ́ là ń pè ní àlèmórí jí àkẹ́láńtọ̀ wọn kẹ́láńtọ̀ wọn àlèmórí jí wa nínú àwọn sẹ́ẹ̀kì tó wà mẹ́ta tẹ́ àdìpọ́lọ́pọ́ àtọ́kọ́ náà dọ́kọ̀ àwọn ọmọdé ìbá náà kẹ́kọ̀ọ́ wa ló sùn àwọn oríṣi ìkẹ́lẹ́ ògùn ìlà ẹ̀mí okọ̀ lórí wọn lẹ́nu sọ wọn lórúkọ ẹjà ní àjáàmù ló ń sọ fún wa lọ sọ wọn lórúkọ jáàmù ọ̀gá wọn àwọn àmàdé yàrá ẹgbẹ́ ẹ̀dì kàfàrà ẹ̀ ahmed gulam ẹ̀ alikọ̀dìyà ni ẹ̀rín mi wọ́n pẹ̀ ní kọ̀dìyà níyà ẹ̀ àtọ́kẹ́kẹ́ المترودية قالوا منصور المترودي المترودية أضاف العشائر العشائر مثل وتبع والجنان توليكم أما خوارج يجعل توليكم نظر خرج نوطن الخوارج إذا مريد على أن أبقى تسجل كلمة ذلك كما تتواجد لم يكن مريد يعني فلكون نفس الأمر بإسلامه Sọ̀rọ̀ tó wá ń wà mú ní bí anẹ́kọ̀ láwùjọ wa léwu, ayẹ́kọ̀ tí wọ́n yọ ṣe kúrò nínú ìgbàgbọ́ ó tẹ̀kọ́lẹ̀ Yorùbá. Sọ̀rọ̀ tí wọ́n bá múra pé a nínú iṣẹ́ yìí lẹ́nu tẹ́lẹ̀ sọ ní ìtọ́ múra tọ́ nínú ìgbọ̀nsọ́ ní gbogbo ẹ̀. Títí wá bí wọn lọ mùsùlùmí nù, kọ́fẹ́ rẹ láti ṣe iṣẹ́ rẹ ẹ̀dí gbàdà lò. Ní ìrọ̀lá débi ọ̀rọ̀ ọ̀run, àmì ẹni tí òfin ọkàn lọ́rọ̀ lò, ọkàn ẹni nígbàgbọ́ ẹni àtìlá àti ilẹ̀ fún ilẹ̀ wọn ẹ̀dẹ̀ wọn àtìlá àwọn ọmọ ẹ̀jọ́ gbogbo ẹni tó bá ti yẹ pé kó ní ìgbàgbọ́ wọn ti àwọn ẹ̀jọ́ ẹni ṣùgbọ́n ẹ wá ní ẹjọ́ àwọn lọ àrí àwọn àlejò ní àti ìgbà láàbù àwọn tó pé ẹni tí ìgbàgbọ́ làwọn àwọn ti kọjá àlà lórí ìrìjà òkú wọn wọ́n ní ni. ọmọ sọ́dọ̀ pé ìnà fọ́lá mọ́mí káàmìlì ìmọ̀ ìgbógbó òmìnirí wọ́n ní ẹ̀ṣẹ́ wà ní ọ̀dá rẹ̀ lórí wá sí ìlú ẹ̀lùsọ́m gbogbo ẹ̀jẹ̀ tó yẹ bá ṣe kò àfẹ́sì gbàgbé àwọn ẹ̀kọ́ àbẹ́ kámẹ́lá ya káwọn máa kú fún ìtọ́ ọkẹ́rẹ́ tó bá jẹ́ mímú ìdí tó yẹ kéde rí gbogbo tó bá ṣe kò lè fi láǹfààní ẹ̀rọ owó abáǹbà yẹn wọlé àbí lọ́dọ̀ ọlọ́run kò lè fi láǹfààní ẹ̀rọ adé kékeré yóò gbàgbọ́ ọ ní bí iṣẹ́ rẹ̀ bí ẹ̀rọ ìgbélébélé láǹfààní bẹ́ẹ̀rẹ̀ tó jẹ́ wọ́n ní ẹ̀sẹ̀ tó ń bá dọ̀ lórí ní kò lè kó ní ìpínlẹ̀ lábá. bí ẹ̀rọ ìgbélébélé láǹfààní kọ́lá bó ṣe ń tẹ́lẹ̀ lé. bẹ́ẹ̀ náà ni ìgbàgbọ́ mu mi ní tó bá tún ìgbàgbọ́ owó bẹ́ẹ̀ ìjẹ́ tó bá tẹ̀ tó lé abẹ́ ti ìgbàgbọ́ ẹ̀ ọ̀rọ̀ burúkú ni. ẹ̀ka pàkọ́kọ́ yẹn ló fẹ́ lọ ìyẹn lọ bọ́jẹ́kẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ yóò lọ pé mòmí ní òru àtọ́bà ti nígbàgbọ́ gbogbo báwo sẹ́lẹ̀sẹ̀ òde tó ní ara ẹ̀yìn lọ. àwọn ẹ̀mú àwọn ẹ̀mú tí àjọra sọ àníwá onírànlẹ́ ni wọ́n. àwọn tí tí wọ́n rọ̀ jù ó ní múrídí àti ìfọ̀kànhá kí wọ́n pè é àti ìfọ̀kànhá kódà àwọn àfáà mi gbà pé àṣì láti fa báwọn eléyìí ni tó káwọn àfáà kan ẹ tí wọn kó sí wa inú wọn ni alimami abu hanifa ẹni lọ́dọ̀ àfáà kan lẹ́yìn tó ti ń jẹ hamadu bin abi salimani nínú àtibá ẹ̀ ti fẹ́ sí bàbá lára wọ́n ní káwọn ẹ̀sọ́ ó sẹ́pẹ́rẹ́ wọ́n ní ìgbésẹ̀ òsínú ìgbàgbọ́ ṣùgbọ́n ń mọ́ ńlá pàǹdà mi nígbà tó bá ti lápá irú táwọn ní ìṣòro agbẹ́dé ìbá ń ṣiṣẹ́ bí yóò lápá nínú òkàn sí inú ẹ̀ ní àgbà pé yóò ń lápá wọn àfa àkàrẹ pé ìlà àfòsùn rí ni pé ó kẹ̀gbẹ́ pa ayé apá ara wa ni bọ̀tá bá sàlàyé wọn ní ìpín ìṣẹ́lẹ̀ lájọ sọ àfa ní ara àti ìlú ìṣẹ̀lẹ̀ ni tí wọ́n kẹ́kọ̀ọ́ lẹ́nu ìrẹ̀lẹ́ mi lè mọ́ àbúrò àdébàbẹ́ àmúyí ìrẹ̀lẹ́ yà ń bẹ̀rẹ̀ lórí mọ́ṣáláyé ìrẹ̀lẹ́ mi lè mọ́ àbá ọ̀ṣun ọ̀la tààlà alọ́dọ̀ àfáàrùn afẹ́fẹ́ nǹkan ìdíje ìṣàbàlà wọn kà ń pẹ̀lú ọmọ ìjọ àtúnṣe ọ̀dùnkọ́ wọn tó bá wọ àwọn ọ̀rọ̀ tí a bá kàn náà ọ̀rọ̀ súnmọ̀ yòókù ìṣúlálẹ̀ súnmọ̀ tó wà lé òkú ọ̀làlà wọn ní tàwọn ọmọ ìjọ àtúnṣe táwọn ṣẹpẹrẹ àwọn ọmọ ìjọ àkejì ìfẹ́ ìtọ́ mọ́ríjà ti ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ yẹn kájà ní tọ́tọ́ parun wọ́n ní ọgbà pé iná lè máa fi àpẹ̀dúró fa ìlà ha ṣùgbọ́n tí yẹn bá ṣe ẹ̀ṣẹ̀ yẹn àfẹ́tẹ̀ ní bí tó ṣe bẹ́ẹ̀ kó ti àtọ́sán kò láti tọ́ ní ẹ̀ṣẹ̀ lé afẹ́ ti ìtàwọn mọ́ríjà ti pa ní ìgbàgbọ́ tí yẹn bá tó bá tẹ lóhun yóò àfẹ́ ti mùmìnir kí yí súnmọ́ wà á lọ́rọ̀ yọ ákọ́dù alábáyé ọ̀rọ̀ yọ ákọ́ àti pé iṣẹ́ tí ò ṣe yẹn yóò di ààrẹ ṣùgbọ́n gbọ́dọ̀ yọ kó onú gbàgbọ́ yẹn kò lọ torí pé àwọn ààyè bí wà tó jẹ́ pé ní ìtọ́sọ̀ yìí ó ń takò gbàgbọ́ ẹni tí ó yọ ọṣẹ kúrò ń bẹ. Kìrì pé ẹ̀jẹ̀ àfẹ́ ti gbàgbọ́ rẹ̀ nìkan tí wọ́n gbẹ̀sẹ̀ pẹ̀lẹ́. amúdíjí àkọwá wà táwọn àbọ̀ mi yá nínú mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yẹn ẹni tó bá ti sọ yìí lọ nígbàgbọ́ pé mo nígbàgbọ́ kò bá mọ́ wà lọ́kàn rẹ ọba lódodo jẹ́ ìbòmí yẹ. àwọn lakùn yẹn àtàbọ̀ mi yá ṣe muhammadu bin karon àbí kí ni ó kọ̀ gan karon nìyẹn lẹ́bi karon mi àwọn tẹ́sí kẹtọ́ nìyẹn lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ kí ni àtàwọn ẹni mo lè gbé náà lẹ́yìn ẹ̀fẹ́ pro àwọn àti àkọ́kọ́ ìta ló wọ́ síbò no àwọn ọmọ ìjáde ìbùkọ́ àtàwọn ilé ìta ló wọ́ síbò wọn ka ba mílíà yìí lóòótọ́ àwọn ìjáde ìbùkọ́ àwọn ìjà gbọ́dọ̀ wà lọ́fẹ̀ẹ́ ọgbọ́dọ̀ sọ́jà àti iṣẹ́ nìkan làwọn ẹni bí ọ̀dùgbọ́dọ̀ wọ́n ti lè gbá àwọn kàfé nígbàgbọ́ àwọn ilé ìjọba ti fẹ́ẹ́ sọ nínú mẹ́ta fẹ́yà fún ẹ̀mí méjì ìpínlẹ̀ ẹni tó bá tọ́ ní fi ń dá ní òdìgbọ́n tó bá sọ ẹni tó bá ti ṣe tọ́ tó ti ní fi ń dá ní òdìgbọ́n tó bá tọ́ ọ̀sán ló wà lẹ́nu lẹ́nu rẹ̀ kódà tí wọ́n ṣe lọ́kẹ́ olùgbàgbọ́ ni. àwọn ọmọ ìjẹ́ kí nìkan àtọwà ń lè káàkà ń fún láti inú ẹni ọ̀sẹ̀ ní àlìmọ́ òjára ti mọ̀ tó bá ọ̀gẹ́ ọlọ́run bẹ́ èmi ló lágbà fọ́lọ́run bẹ́ lọ́kàn rẹ̀ kọ́lá kọ́ mọ́ sọ́jáde fẹ́dá kan ọmọ ìgbẹ́ ẹ̀tọ́ ọdún tó gbàgbọ́ àwọn ẹni ìdíkà ìjà ní áfíríkà àwọn ìgbẹ́gbẹ́ ní ọ̀gbẹ́ àwọn tó láti ọwọ́ sí ìtọ́kọjá là. ìyẹn náà bá àbúrò ṣe lọ́dún fún ọ pé akẹ́kọ̀ọ́ ìyàwó náà lọ́dọ̀ ni onígbàgbọ́ ni tó gbà fọ́lọ́run bá wà. àbíkẹ́kọ̀ọ́ ìgbìlì ìtúkọ́ onígbàgbọ́ ni kọ́lọ́ tó bẹ náà kọ́ bí àǹfẹ́rẹ́ ní ìlàyé rẹ̀ ìgbà tó dákun lọ́bí lára di ìgbẹ̀yìn ìgbà kéde tó gbà kọ́rọ̀ mi lára tó tó bẹ̀ẹ́ tó tó tọrọ nǹkan náà. bó àkídà yà sí dàbí òkú àìsí lọ́dọ̀ olùgbàgbọ́ òdodo tó mọ ìfẹ́ ìfẹ́ kí ní ìgbàgbọ́ ọlọ́bẹ̀ ìgbàgbọ́ ni tó wà nínú ọ̀sùn tá a fẹ́ mi sọ tá a fi ṣiṣẹ́ sọ. wọ́n ṣe lẹ́sẹ̀ kan ní pé ìgbàgbọ́ a máa lékún àti máa dínkù náà rí ìgbàgbọ́ máa lékún ní ayàtàkà fún alẹ́kùn sí wọ́n ìta tún bí àti àlẹ́ àyà sí tọ́bá kọ ọlọ́run fún dàdá sí ìmọ̀ ẹ̀nà ìrìn oṣù àtù Anfal ayàtẹ̀jì bákan náà ibi tó lọ́sí sọ̀rọ̀ fún ìgbàgbọ́ máa lékún ọlọ́run fáwọn ẹ̀kún láwọn mọ̀nú fàfà dá sí ìmọ̀ ẹ̀nà wàhún yẹ وأما الذين آمنوا إيمانا فزادتهم عفوا فهم يستبشرون فإذا ما أنزلت سورة فمن ما يقول إيه ومجازني فمن ما يقول أيكم زادتهم هذه إيمانا سورة التوبة الله قال ìdìmẹ́jì náà tí ó gbàgbọ́ wọn lé àti kàtúrà tó bákan náà ọlọ́ni wàlẹ́bí àǹfààní àjọkínà táwọn fi kúló ní ìwòmí ní ìṣe ìdájú ìmáná máa ìmáná ìlú pé àwọn ènìyàn sọ́tù fàtẹ̀. ọlọ́run aṣọ ìfọ̀kànbalẹ̀ fún kí gbàgbọ́ àwọn ọmọ yẹn nípa àtún ní pọ̀sí. ó dá ìmẹ́ta rí ẹlẹ́tẹ̀ẹ́ الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فاخشوهم فزادهم إيمانا سورة الإمرأة ọlọ́nà àtàndì kòkòrò bàbá yẹn ti jó sí ìyọ́nà ẹgbẹ̀rún náà ẹgbẹ̀rún jáde ọlọ́ni àkàlẹ̀ wọn fún ní mọ́ni àkọọ́lù àtúnà láwọ́ láyé ní ọlọ́run aláàmà ọ̀rọ̀ alùmùnúnà àzáàb kọlu hàrá mọ́ wà dánà lọ́wọ́ àrùsúlù ọ̀sọ́dà ọlọ́wọ́ àrùsúlù ọmọ ìsáàdà ńlá ìgbẹ́ ní ọ̀sọ́dà àzáàb ọmọ ìsáàdà òun sáré ìgbẹ́ tó ó bẹ̀ pé ẹ̀rí tó ní mọ́ ìlú mọ́ ilé fún ọpọlọ kọ̀ọ̀kan tí wọ́n lọ́ba àmọ̀ lẹ́yìn ìpè ẹni lọ ń lékún mi òun náà gbọdọ̀ mọ̀ ṣe. gbogbo àlá lé promotion láyé ẹlòmíì ò ní promotion lọ́dún ọ̀rọ̀ gbàgbọ́ kò kúrò lójú kan tó bá fẹ́ kó kúrò lójú kan tó dá ètò wa ń da bíbí gbàgbọ́ kékeré ètò wa lẹ̀ sí. wọ́n ní ọlọ́run ọlọ́run gbogbo agbókè láyé gbogbo àlá àtàmì àbí ọlọ́run já àtàmì lọ sí ibi ọ̀rọ̀ ẹ̀sìn àyíká fún. Nígbà tá a ti mọ̀ pé àṣírí ìdílé fún ìgbàgbọ́ ni ká fi kí ni ká fi ṣe ó yẹ ká jọra wa bó làbí ìdílé sí. Ṣé Kùránì tó ń kà sílẹ̀ ṣé ń lékún ni àbí ń dínkù? Ṣé ní ọdún ààrẹ ń lékún ni àbí ń dínkù? Ìrẹsì ọlọ́rẹ̀ ń lékún ni àbí ń dínkù? Ìtọ́rẹ́ rẹ̀ ń lékún ni àbí ń àti ìlòmọ̀ ẹ̀sìn rẹ àti ìpèyẹ̀ síbi dáadáa tó ń dékun ní àbí ń dékun. ẹ kápẹ́ra wa kábíra wa àwọn àsìbáàbù tó jẹ́ kí ìgbàgbọ́ lè fún rẹ̀. àlẹ́ nílẹ̀ ìyẹ̀ká mọ̀ nínú hadith ó ní mọ́ rọ́ àrùn tó mú kárọ̀ ẹni tó bá rí sí àpọ̀ yóò bẹ́ẹ̀ tẹ̀lé ọ̀lẹ́yìn láyé ìlú ìdíyẹ́ ọmọ rẹ ní ibi tí ó dá ọ̀lẹ́ gba ọmọọṣẹ́ rẹ ní ọ̀rẹ́ tó wà lábẹ́rẹ́ abọ́já láti kan owó kọ àbíkẹ́ lọ bàjẹ́ hmm. kẹlẹ́ mú kó lẹ̀ kan gbọ́ kíkọ ọbàjá láti tó lágbára àti fọwọ́ kọ. àyìnlá mi yẹ́sẹ̀ sí lọ́wọ́ ìbá lágbára bí ìbá lágbára tàbí ti sáà nìyí. gẹ́gẹ́ bí ẹ bá dìbì gẹ́tọ́ ọ̀nà ìgbàgbọ́ ta kọ́ ìgbàgbọ́ wà lókè ní iṣẹ́ ìṣẹ́ nàkọ́kọ́ tọ́ba alágbára àbí ìlè fáánì yìí tí mùsùlùmí fi ẹnu kọ ibi tí ìgbàgbọ́ tó wà nù tí ìbá alágbára èkó láti wà tàbí kọ́lébì ọgbọ̀n kẹ̀kọ́ kẹ̀lẹ́fà ìkẹyẹ ìgbà ẹ̀dá fún ìgbà tí ìbá fi mẹ́tẹ̀ẹ̀ta kọ́ ní ìgbàgbọ́ mọ́ wà kí ló wá tí ò bá ti sí ọkàn náà kò sí kankan nínú ìgbàgbọ́ lára ẹni. tó gbọ́dọ̀ rẹ̀ àti àgbọ̀n wà náà lọ́dún lóṣù méjì tí ò ti wọ́ọ̀kì. àlèrà ní ìkábọ̀ kankan ágbẹ́ àfọ̀lẹ̀ ìwọ̀n ìdílé bá lọ gẹ́gẹ́ bí èèyàn ló ṣe olókùn yìí. wíwà tó ní ìpẹ́lẹ̀ ẹ̀wọ̀n fẹ́gbẹ́ wà ló ga jùlọ ló lágbá jùlọ. òkè tá a bá ní ẹ̀rí òun lọ pé ìgbàgbọ́ wọn àfáàmọ́ sábà ń sọ ní síra àwọn kalẹ́mù ẹ̀rí wo ló sọ pé ìgbàgbọ́ máa ń dì a ní àlèmọ́ni yẹ̀sídù àyàn kùsù ẹ̀rí wo ló sọ pé òkè yẹ̀sídù àti àwọn ẹ̀rí kúnlé kúnlé ẹ̀rí wo ló wà lọ́pọ̀ máa ń dínkù ẹ̀rí wo ló sọ pé àwọn ọmọ ẹni dínkù inú ẹ̀ làbá sọ kátó gbégbá gbogbo ẹ̀rẹ́ rí ẹ̀rẹ́. ṣé wàá rí pé ẹ̀rí gbàgbọ́ dé sí i ṣé èsì wọn gbàgbọ́ kan wá gbá wa lọ. ọ̀tọ̀ ní àyà sọ pé àlùjẹ́ ní ìfọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́gbọ̀n àrí pé ìgbàgbọ́ rẹ̀ dé sí i ẹyẹ ẹgbẹ́ ẹyẹ ẹgbẹ́ ẹni orí ọgbẹ́ ìgbàgbọ́ máa ń gé fún ẹyẹ tó rẹ̀ so àwọn afá àmọ́ ọgbẹ́ kìkì mẹ́ tó simple ẹni orí ọgbẹ́ ìgbàgbọ́ máa ń gé fún ẹlẹ́yìn tó ọkọ̀ máa ń lé fún ẹ̀nà ọkọ̀ máa ń gé fún àtọ́lẹ̀ ìkan lé fún tí ò dúró lójú ẹ̀wọ̀n tó lé dín ó tún lé dín fún ẹlẹ́ ẹ̀rí tó wá sọ pé ìgbàgbọ́ ń lé fún ẹ̀rí yẹn gan ọgbẹ́ ilá ẹgbẹ́ ìmọ̀ ní àtọ́lẹ̀ ìkan lé fún à ìfẹ́ tó lè ta sí ìfẹ́ tó síbẹ̀ tó pọ̀ sí tó sì wá lè gba sí ẹ̀mú gómẹ̀ kó ó dé fún ẹni ẹ̀rí tó lọ pé gbàgbọ́ ń lékún jẹ ẹ̀rí pé gbàgbọ́ ń lékún ìgbàgbọ́ tí bá lọ ń lékún tó bá ti gba sọ́dọ̀ bá lè tẹ̀kún yóò lékún ẹ̀sẹ̀ ìbá yọ fún ọmọ ẹ̀kọ́ yóò dínkù lẹ́nu fún àwọn ẹ̀rí mi tẹ́wàá tó ń sọ pé kí ẹ̀ máa ń yorùbá kan náà so agbọ́dọ̀ mọ eléyìí amọ̀dájú ọ̀rọ̀ gbàgbọ́ ṣe pàtàkì kí agbọ̀yìn بكنا آه الإسلام والإيمان من الألفاظ التي إذا جمع بينهما في الذكر فرق بينهما في المعنى أنا هذا غير إجابة الإيمان أنا غير إجابة قالوا إجابة مسلمين أني الإيمان تبقى في إيماني حتى الإسلام حتى الإسلام نيجي جيران له كل هذا ìmọ̀mí tàbá ní mùsùlùmí mùmí lágbàlérò ìmọ̀mí tàbá ní àwọn mùmí ní lágbàlérò mùsùlùmí. ẹni gbọ́dọ̀ méjèèjì bá bá ti lò wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ táà ní ilé ayàgbé ìjọba ní ilé ayé ìlẹ̀sìn àmọ̀nù ẹ̀yin olùgbàgbọ́ ẹwọ́ lọ́lọ́gbẹ̀ ọlẹ́ ti pé ẹ̀yin tani ẹ̀yin mùsùlùmí. Gbogbo tọ́ba tí tọ́nà bá sọ pé iná mùsùlùmí fàtúbù ilẹ̀ ńlá ayá mùmínà lọ́nbẹ̀ mùmínà mùsùlùmínà ló bá wí nítorí wọn bá tó wà lọ mùsùlùmí àti mùsùlùmí ẹni tí wọn bá lọ wọ láyà ẹ láàrin ẹ̀kọ́ ọlọ́run ní ìlú papọ̀ ní ìparí kan láyà kan sí mùsùlùmí ọ̀rẹ́. إنني لا wàhúdà wà búṣírọ́ lèlè mùsùlùmí ọ̀rẹ́ rẹ̀ síra yìí ìjọ mẹ́mọ̀ wà búṣírọ́ àti èrò ìlú fún àwọn tání mùsùlùmí àwọn ọlọ́gbà ló rẹ̀ àwọn obìnrin tọ́nà bá ti lè mùsùlùmí ọ̀dẹ̀kọ́ mùsùlùmí tó bá lè mùsùlùmí ọ̀dẹ̀kọ́ mùsùlùmí ẹni lè gbọ́ nígbà tí a bá lo méjèèjì lọ papọ̀ níbi kan náà ìtumọ̀ ó wà yàtọ̀ irú ẹni ọlọ́run pé iná lè mùsùlùmí ní àlùmùsùlùmáàtì àlùmùmìní ní àlùmùmìní. ayẹkẹ mùsùlùmí ọmọ mùsùlùmí ọmọ tún máa ṣe mùsùlùmí ọmọ tún máa ṣe káàdì mùsùlùmí tún bẹ̀rẹ̀ wọn ló lè tú àwọn irinṣẹ́ tá à ń ṣe jáde lára tá à ń sọ̀lá bíi ẹ̀ zakat gẹ́gẹ́ bí wọn àdéhùn alùmọ̀mí ní ìmọ̀nù mọ̀ sí iṣẹ́ ọkàn nínú tó bá bá fún mi yẹn o ìtumọ̀ mi ni pé mùsùlùmí yóò mọ sí ipò tó wà sálẹ̀ tí ìmọ̀nì tó ga ju òun lọ gẹ́gẹ́ bí ara àbí mùsùlùmọ̀ mọ̀ tó ipò tó wọn sálẹ̀ ìmọ̀nù mọ̀ tó òkú kékeré tó jùlọ nígbà tá a bá jọ méjèèjì pa papọ̀ láàyè fẹ́rẹ́ ní kálukú ní túnbọ̀ tọ̀. bákan náà níbẹ̀ yìí wọ́n ní ọ̀láyìí káfọ̀rọ̀ ádùgbè zambi ní ayé ó wá lọ sẹ̀ ó lọ sẹ̀ ilé ìjà olóṣẹ̀ ó lọ dáhùn ọ̀rẹ́ ńláńlá ta ló fún wa ní ọ̀rẹ́ ńláńlá lágbègbè yìí ẹ́ ó pààyàn ó lè dìnnà ó mutí ó jẹ rìbá bọ́tí mo mi níní kò wá ṣẹbọ ní tó ṣe yẹ ẹ̀ṣẹ̀ ńlá ni ìyẹn àbá máa ń dá gbọ́dá tó lò lẹ́kìbò kẹ̀lé ìkẹ̀lé rẹ̀ ọ̀fẹ́ láti rí ẹni tó kọ̀ méjì méjọ́ jìn ọ̀túnmọ̀mí nínú. ó kọ̀ méjì méjọ́ sí ẹ̀sẹ̀ ńlá mọ̀mí nínú. àbúrò àbúfà òṣèyà rí kí nílò ẹni yẹn ẹlẹ́sẹ̀ wo ẹsẹ̀ wo irú ẹsẹ̀ wo ló fẹ́ ẹ àlérú ẹ̀ṣẹ̀ wo irú ẹlẹ́ṣẹ̀ wo ní ẹni tó káyè ẹ̀ṣẹ̀ ńlá tó ti bẹ́ẹ̀ yẹn ṣe tóbi tó àní gbẹgẹ ni à ń gbẹgbẹ mú mi but irú mi ní òláwà pé mo mi ní ìrìn òun ló jẹgẹjẹgẹ tó bá tó bọ́ sọ́wọ́ òfin ìgbẹ́ kódà ó wá pààyàn ẹ̀ pa bá ti tó pààyàn lè ẹ̀mọ́ ẹni tó pààyàn tó bá pa á ń sùn á ti rùn sí lára kí ni ẹ̀yìn ìdílé àpé ní ìdílé ó jẹ́ ìyá ọ̀pọ̀ tó tẹ̀. fásitì kánúlà ìyẹn ní àkídá ní sílẹ̀ fi oṣù mẹ́rin dání tó fi gbọ́ pẹ̀lẹ́ yìí tó ń sọ ọlọ́run ní òun bá ti tẹ́bọ ẹgbẹ́ àṣẹbọ tó ń gbé bóri ẹ̀hẹ́n gbogbo ẹ̀ṣẹ̀ yìí tó gbówó tó ní kóló sinaba mo tó bá ní sọ́dọ̀ kàbí wàyẹ́ pé ọlọ́run lè borí jí péyàn tẹ̀bọ̀ ẹ̀bọ̀ bí akẹ́kọ̀ọ́ ló ti lẹ́gbọ́ òtúkúrú ìta mọ̀dé akẹ́kọ̀ọ́ mi ló tẹ̀ ọlọ́run lè borí jí àwọn àwọn òkú ẹlẹ́kẹ̀ ńlá lè òdùnú ọ̀rọ̀ rẹ̀ kú sọwọ́ ta ní ọmọ ọlọ́run ẹ̀tọ́ tẹ káàkùn láyé àpò ìyẹn ni èsì mọ̀dé àwọn àti pé a lè fi ń lè tẹ̀ ẹlẹ́kẹ̀ ńlá ń kéde rí ìta àfi máa ń gbógun tàwọn kàwárí jì yìí kàwárí jì ní gbogbo ẹgbẹ́ tí wọ́n ti gbogbo ẹ̀ kí wọ́n ti pẹ̀lẹ́ ní ọdún báńkì ìlú wọ́n ti di kí wọ́n ti pèsè ní gbogbo àwọn tó ń pààyàn lókè ọ̀yà ìlú táwọn ní ní àtijọ́ kan àwọn tó padà nù. ẹni ní ẹsẹ̀ lọ́wọ́ ìjọba kò lórí ní kí wọ́n ń gbàwẹ̀ pàṣẹ ká ní kó ṣe yí ńlá ní ẹ̀ṣẹ̀ ńlá lásánfọ́ ẹgbẹ́ bá ti di ẹ̀ṣẹ̀ ńlá lọ́dọ̀ ni ìṣòro àkédà àwọn àwárí. àti àwọn ọmọ ilé ìdíná ti làwọn olórí olófin lóṣòfin ọ̀tọ́gbà tó fi ẹ̀sìn ló dá àwọn bóyá tí wọ́n jẹ tó bá lè bí òfin ní fílù bẹ̀rẹ̀ ìrọ́ àmàlábí àkómọ́lá ọ̀lẹ́kọ̀ọ́mùsàfún irú àdúgbà kàfún alẹ́kà tí yìí bá fi àgbọ́yé fúnlẹ̀ gbọ́yé wọ́n ló yẹ pápá yìí ọ̀dọ́ tó níta irú àdúgbà wọn ló lẹ́nu ẹni láyé sí ìsáré ẹ̀yẹ sí ní àwọn omi ẹ̀rì yẹn sì sílẹ̀ wọn ní ẹ̀ka lórí pé ẹ̀yẹ onímọ̀ dẹ̀mọ́ tó bá gbé àdìsí fún yẹn mú lágbájé dédé ẹ̀kọ́ tó ìbá fi àgbéyìn àṣálà kí lè ní ó sọ pé ààyè ní ọmọ olóró mú sí àwọn àwọn olùkọ́ ajé mú nìyí tí wọ́n ní ó jẹun wọ́n bá ní kéfì èdè mẹ́lẹ̀ kàfàrà àmì ọ̀tá alùsùn mẹ́ta tó lè fi yẹn sí ọ̀rẹ́ dé ṣùgbọ́n aláìbákan mọ̀ ẹmọ ìtajọ onífẹ́ bí èyí tẹ́ wọ́n fi ẹ̀ àbí síbi ẹlẹ́sẹ̀ máa ọ̀dọ́ àná gbọ́n ọ̀rọ̀ ẹ̀kú sọ̀rọ̀ ta ni kó kó sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ wá jẹ́ pé ẹni tí wọ́n ní ẹ̀gbẹ́ kù tí ò wá sí ìdínkù dé kí ló dínkù ẹ̀ṣẹ̀ tí ò wá sí ìdínkù dé pé ó yè é sí ìmọ̀ ènìyàn ó lè wà ń bọ̀ tọ̀ pátápátá o kí láti máa pé mo mi ní gbọ̀dọ̀ mo mi ó lè mọ́jú kí nígbà ló kù ìyẹn tó bí ó wà ní láì tí ó wá kúrọ̀ọ̀sì ẹgbẹ́ yóò kú nínú ló kù wọn àgbé gbà gbàgbọ́ ẹ̀kú lọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ ńlá rẹ̀ àbí tá a bá rí nínú ẹ̀ṣẹ̀ tó yẹ pé tí ẹ̀ bá ti ṣe ìyẹn ti bí ìṣòro. tó bákan náà dúpọ́ ìṣẹ̀ká tó sọ àwọn mọ́rìndíà àwọn ní ímọ́lì fẹ́ rí yẹn o nǹkan tó fi bọ̀ gidigidi ní kò lè lékún kò lè dínkù ìgbà tá a bàbá dòwú bákàkà ẹbá ti lọ záàbà kúlù gbogbo ẹ̀rẹ́ ti lọ nìyẹn ọ̀rọ̀ àwọn kàwárí jẹ́ ẹ̀mù tẹ́sí lánàá jẹ́ wáyé kí apá kàbá ti lọ gbogbo ẹ̀rẹ́ ti lọ nìyẹn kíra lè fi wé ṣé kò jẹ́ ẹyin máa tó bá ti fọ́ kú àbí gbogbo ẹ̀ ti lọ ìyẹn náà ń gbà pé ní mọ́ni èyí dípò àwọn bá ti dípò gbogbo ẹ̀ ti lọ tó bá ti lọ dípò èyàn yà ní mọ́ni bẹ́ẹ̀ làwọn kàwárí jẹ́ ẹ̀sọ́ pé àwa ní ìkẹrọ ní mọ́ni babaláwo wá dípò ní mọ̀ sí gbogbo ẹlọ pátápátá àti kó ṣẹ́kù tó ti fẹ́ ní gbogbo ẹtí lọ nìyẹn opposite rẹ̀ dé lọ́nà mọ́lídìí à àwọn ilé anígbọ́sẹ̀ ní èmi gbàgbọ́ ní ẹ bá ti ní ìgbàgbọ́ ẹ̀dínkù gbogbo ẹtí lọ́nu ìgbàgbọ́ wà bó ṣe wà bọ́dọ̀ dídí kò sí gbé ṣe ìyẹn lọ́nà pé ẹ̀sìn wà fẹ́ẹ̀tì ìgbàgbọ́ torí àdìsọ́gbàdà ti ní ímẹ́lì gbùgbùgbù ẹ̀ lójú ìjẹ́kọ̀ọ́ lé kò lè lé kò lè rí ìdìbò tó dáa lóṣù tó fẹ́ra lè dúró dáa lóṣù tó fẹ́ra lè dúró ìlàlódé bátìrì àyíwá aláàgbèrè bátìrì ní àyíwá ẹ̀fọ́ ni ọba ti ṣáàjẹ̀ yé lòsì àlèbí ah, bátìrì ọ̀fẹ́ tó bá lo bátìrì tó bá wálẹ̀ ọ̀fẹ́ dáadáa ní ọba mi ọ̀fẹ́ kọ́ọ̀dù ọ̀fẹ́ ẹ̀gbọ́ lẹ́kṣọ̀ yóò ọ̀tí tó jẹ́ kí ìgbàgbọ́ kó dínkù ẹ̀ṣẹ̀ ni sára lè kú network ẹjọ́ ìwé ìjọ àlèwé mi tó máa ń lò tó máa ń lọ yìí ọdẹ alùpùpù tó wà jàmọ́ ha ọ̀tá ni ká gbìyànjú ọjọ́ tí nǹkan tí ìgbàgbọ́ fún ọdún kù bákan náà ká gbọ́ ìgbàgbọ́ yé dáadáa ká gbọ́ yé gbígbọ́ yé àwọn sàhábà àwọn ẹni síwájú àwọn sọ́là fún àwọn alùpùpù náà jàmọ́ ha tẹ́lá bẹ́ẹ̀ gbàgbọ́ yìí náà wọ́n ń ṣe pẹ̀lú ló lo ìlànà ìfún jí àlọ́ táyẹ̀ mọ̀ sí ìbàjẹ́ tí wọ́n ń gbé mọ̀mí ní mọ̀mí náà sáà ni wọ́n ẹ̀sà kọ́lá ìlàlá ìjọba kọ́lá jọ pọ̀lú sí ni ẹtì déjì pọ̀tí ní sọ́lá àfẹ́ ah, ti gbàgbọ́ wọn ẹ̀yẹ tẹ́lẹ̀ oníkẹ̀kẹ́ nìkan mùsùlùmí ẹgbẹ́ yìí lẹ́yìn mọ́lẹ́ mọ́ torúgbà tó mùsùlùmí ò lè tàjẹ́ pé tó bá ti pé mùsùlùmí òun fara rẹ̀ ìyẹn náà lọ alùpùpù wà ní wọn déjì ẹni tó bá jẹ́ mùsùlùmí tí bá ń fẹ́ lẹ́sẹ̀ kan kí èèyàn burúkú ni tí bá ń dáwọn ọ̀rẹ́ náà lábàá tòtí bẹ́ẹ̀ bàbá tí èyí tó lọ kú òní islam à nítorí ọ̀rẹ́ ńlá ńlá yẹn ká ló ti di ìṣòro. bọ́tà àwọn àjọpẹ́ ìgbà tó jẹ́ mùsùlùmí káwá fún lẹ́bẹ̀. Hmm. bákan náà mọ́sálà kan àtàdé ṣàlàyé tí èlé ní alùpùpù ní insha allah tí ẹ̀ lè sọ bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ á lè fún ọ lé ní ánàmú ní inṣàlá pẹ̀lú mọ́jẹ̀mú fún ẹ̀kọ́ ń dáùtù ní o lórí pé ẹ̀bá ti dáùtù gbàgbọ́ ẹ̀yẹ ti di kẹfẹ́ rí o gbogbo ọ̀sẹ̀ ní agbàgbọ́ gbọ́dọ̀ ta but wọn fún iṣẹ́ ìgbàgbọ́ mọ́ pọ̀ nínú mo ti rí ṣe àyèmọ́ tó sọ adáàbọ̀ náà wà bẹ́ẹ̀ àlàmọ́ náà wà bẹ́ẹ̀ àyàhàyà wà bẹ́ẹ̀ ìwárí wà bẹ́ẹ̀ ẹni kò tí ì bùnú torí pé yẹ àtikọ́ ọ̀fẹ́ yẹn ààrẹ ẹni kò tí ì bùnú kò tí àwọn múrí bí àtàfẹ́lẹ̀ tẹ́ pé à tọ́lá tó mẹ́mọ́ tó ń dàlá fún lórí ọ̀rọ̀ bàbọ́ a ní nǹkẹ́ tó bá ti ní ọtí ní nẹ́nu tó bá ti pé ń ṣàlá lọ́dọ̀ múrí bí àbá ọtí di kejì pé ọlọ́wọ́ ọtí mẹ́mọ́ tó ń ọtí ní ṣáàpù ń ṣe àwọn ní à gbọ́ ọ̀lẹ́ sọpá mẹ́rin ní ìrísà aláwò ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ sọ dẹ́dẹ́ ní o ọjọ́ fún ní ìtàwọ́ta ní olùjá kí ló bí dẹ́ni dẹ́dẹ́ ní à ọmọ pé ìgbàgbọ́ ọtí lè fẹ́ lórí àgbà àti tọba kú lórí ẹ̀ torí pé ọlẹ́ fẹ̀fẹ́ láti tí ẹ bá ìlú fẹ̀fẹ́ lálọ́rẹ̀ sí ó di dígí ni ètò èyí wọ́n tó wà tó tọ́ lè lọ́la àwọn pẹ̀lẹ́mù mi tó bá ti pẹ̀lẹ́mù mi ọgbọ́dọ̀ gbọ́dọ̀ sí ìṣàlàyé tó náà ṣe rìn àṣejù ní ẹ̀nà torí ẹ̀ ìyẹn lè sọ ìṣẹ́ àlà alìfínà wà láàrin ọ̀kọ̀já àlà ẹ̀jọ́ mọ́sálà àkọ́kọ́ náà ìmọ̀ náà wà ẹ̀mí àárín ẹ̀ ìjọba pẹ̀lú ẹ̀rí lójú ọ̀nà sára ọba rẹ̀ láàrin àwọn aláfíìtọ́ àti aláṣẹ ayọ̀ ìyẹn lè sọ pé ìṣẹ́ àlà ṣùgbọ́n àwọn olùsọ̀rọ̀ mọ́jẹ́ kí sáfù gbogbo ẹ̀rí wọ́n ti fi ìlú méjì àwọn tó wípé àgọ́fẹ́ ní ra rẹ̀ èlé ìlú ṣèkítà tó bá ti ra rẹ̀ kọ́lọ́mà sọ́nà látàlá ti yé ní sàṣì ní àgbéyé rẹ̀ ní rọ̀rùn tó kọ̀ọ̀kan tó yẹ sí aláyé àti ọjọ́ gbogbo àti ìyàwó وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته أتبرع الله سبحانه وتعالى من بلغة